بسم الله والحمد لله والصلاة والسلام على رسولنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جماعة الكبير بالمماريو تا إلسي iri pepe ibe ma yardan na iri guriyo ka albarka da iri sai guriyo kuna wala ruba wuciri la misichini cini guriyo ka a bara iri doman na cire a mubaran na sharhul ahadithi nabawiyyati sahiha rasulullahi sallallahu alaihi wa alihi wa sallam a mai hunde kuniyono iri ba daidai cire sai iri manal mazil kere fahimta zaka basafo fo irga kwintere mare na kamu ga mute irse na daidai ciwo na daidai mayu iritila guda guda di sahihul bukhari tila kari koto a tiladi kuna kitabul iman fume ka iri huru bab fume noya su'ali jibril annabiya sallallahu alaihi wa alihi wa sallam malaika jibril alayhi salam hayo ka a bara anannabi muhammadun ha sallallahu alayhi wa alihi wa sallama anil iman cimino hen no senni kuna ngayaci imani wal islam nar silama tere wal ihsan nan hen no tew wa ilmi sa'a na ciyama kayyo senni cinata ciwono almalaku jibril alayhi salam aci hay ka ka ka annabi ha sinte imani ahin kantar silamatere ahin zante ihen notew atacinte ciyama keyo beyo wa bayani nabiyi sallallahu alayhi wa alihi wa sallama lah na fare ka bara irpe mana nabi zinken na fu ihen no matongan na fu buruga fare ka bara na te almalaku jibril se alayhi assalam ثم قال أبننا النبي كتي جاء جبريل عليه السلام الملك جبريل أكا فويهن نمطوا يعلمكم دينكم النوبيني نمنا ديني فجعل ذلك كله دينا نا النبي نتشيني وكل بيتي أديني وما بين النبي صلى الله عليه وآله وسلم لوفد عبد القيس من الإيمان yano kpaare ka a bara ir pengmana nabi te amo bara jama fu kan na chereza kutem bara zanga borwe chini ye awi machi chini nza kaka kan nabi gari sallallahu alaihi wa alihi wa sallam ka ngunche abdul qais amene jama ka ci kpaare di bongo kan debi na tense ngala sabuyu imani kunanu wa qawlihi ta'ala na chiyo kal norpe pe berichi pe no ka jirma te ke hay fakul pe bongo ومن يبتغي غير الإسلام دينا وكان الإسلام ترينم كبيرو أديني فماني نانو أبوري كيتي جينا فلن يقبل منه باني كوكو تياما كيو انسوغا منا ديني ديتا أسي دي أبر البكين جينا كاروكا وكورو حديثي بوغو من فومي كنا الملك جبريل عليه السلام أبرحي كان رسول الله قال صلى الله عليه وآله وسلم ka hahan nga nabi na kpare yo te ase kpare te me wiyo don nga nabi du kati malaika jibril alayhi salam nga ya kaya annobi yani don mana dini meta te kate mawo ka ha cibe ipe sadi morai wo ka tutu nga mabaraza nga sube be ipe yo ci nindi do rasulullah sallallahu alaihi wasallam ana bayo diyeti mala'ika jibril gano kasi mannaka mala'ika jibril ya kana sai bayo di to sadin haifa gannano aka koha a gani kohanon nara an ci ba annabi sahaba yu sai ka lalle bayo di a gunan dibi muhammadun sallallahu alaihi wasallam din bara mahara dirbe ba a fare tinsi na abin na duwaran nufo facility a tere kuna na ran bin mai saka na ne ka lalle borodi a barat pediya a kuna a bagar sai ka lalle haifoka boron bai din nan ha mabiyan haifokan si na bai yo din nan ha macin su bai asu bai ana kai ko bara cene ana bara harta yu asu bai bara bai yono domin duwa ka bai ka nso bai to irin wuri hadithi kuna hadithi wai gunte haddathana musaddadun qal irbe tamo kan gace musaddad an faji tarse kace haddathana isma'il ibn ibrahim isma'il ibrahim ko bango barhaika an faji tarse akhbarana abu hayyan irbe tamo kan gace hayyan babe ngabo ngo analno labari annabi mana faji kuna البيت دي مركو بر التيمي شرقونو تيمي يكوننو عن أبي زرعة كان فاجر ترسينو زرعة بابدو عن أبي هريرة كان أنا فاجر تنو أبو هريرة دو رضي الله عنه قال البيت ما يردنا أبو هريرة اجي كان النبي صلى الله عليه وآله وسلم بارزا يوما للناس kace hanfono annabi goraya poyi jamase nga bor kurpe gun ko ga haika aga koto ha nga nabi bare tense fa atahu jibril gorodi kuna no nga malaku jibril akado fa qal ka kan ngaci mal iman haifanca imani domin boro gun ko hano din ka be ni ka hayo fu me feri ka tambor kuru hano haika abun koto den gano almalaku jibril wuro ku te jamaadi kuna zangan baci borono no be suratu maryam kunal norbena cina dite fatamathala laha basharan sawiya kace almalaku jibril abar haikana boro foto za daidai kaso hartayu mai se laha nana maryam se nana maryam na jina ka bai faji kuna na ka gya sai ka anaci boro almalaku jibril no alaihi salam to dai aka kan nan nan da biha haifano iman qala nan da to sai kaci al iman haikan ja imani an tu'mina billah ngano moci mani ka lallir pe barafon wa malaikatihi mai kacin mani ka gonna malaikayu su mansuha na bara haika in wenna harterete da ya wai ya sinkuna har ya sinkuna in bi na koyon sin na har kusiyo ngari pe na gbe yo ze mini se gbe beri beri o nkuna fo gono dia terese nino ntezanka al malaku jibril bara nkuna fo gono irin manar ziki se nino irke damun kamme zanka mikail bara nkuna fo gono aljanna gono choro kamme zanka ridwan bara nkuna fo bi na gono ni ne se ni gono kamme zanka malik bara to ya yasino ilnor pe na gbe yo di nyinti nyinti kadam kamme borom ma ci man ka lallen gonu ngbe yodi kuna kwene no ka ngono boronse kamme gumo na kamme o haifo kuruka bara bancuta sai maci haika na kwere dam nse ngan ye ka bara malaika yodi in kuna fo gbeino kan mogun haikan gono kote na haikan ci tukutuku yodi na batume kware jama kuna na bon mafo kuru pai hantum da malaika yodi mancin manika lalle ngono wabi liqa'ihi mayai kacin mani na kube ka ni narfe ba kube in ban su ba ni narfe kube da ya cin mani ka kube guru ni na rabin ni wa rusuli mayai kacin mani ka o irpe anadiya yo fi sau al'umma kurfai kuna zankal narfe na shinaditaya wa in min ummatin illa khala fiha nadhir kaci al'umma fasi sai dai kuna wazu kai hun gargadi kai hun an dabi hunu diya hunun kuna ka ba in cenni ka kanar pega o ka yurpe gumbin na bonkani matu kaka o ka yurpe su gumbin na bonkani maban na bere kayin shaytan do to dai ya diya yodi man kurpen cin man ka lalle barar pe diya yuno domin den na guda fo tangartawa nono den na guda fo kakau na cinni kur kakau na annabi nuh alayhi salam irpe ca buruna diya yu kakau basi nuhu tiki ganon nan donto nuhu tiki non donto nga pluto annabi nuhu tiki non donto nga amanna ngarpe ci na diya yu kakau ngaci ada wayo bongo na diya yu kakau hudu tiki non duka donto nga ngaci tamuda wayo na diya yu kakau basi nka salih tiki non donto nga ngano yaka pe de ya ba men na diya fo kakau mabe na ci ni kakau na domin kurbai mana diyatare bar guda furu nga ya ci Allah ilaha illallah domin norpe kwe beri ci an ibudullah wa jitanibu taghut haikan nga bun furu na no matoya ni buruga kan maripe bota bon ngofo kamoru na toru tewu momoru na wuce tewu a kai tiresi to da yaji yodi boron man kurbai cimmani abanna wa tu'mina bil ba'thi mayai ka cimmani ka turani gono kal de hunoyo eri babu den cimmani kan hunoyo de yara ka cimmani kan babu domin don si ngan kaka makacin si ngan bine honne ka lalle ni na golfo hunoyo ngan si de yan makacin gunturani anahiman ma sikan nani amon na iman balan zai mamaji fo oi ka don si non nga kaka abine ka bisa maca yayi kuta yayyo di gabur pe gaba aga nan norko yace wadhalika ala allah yasir yeyo kute hinkantari cermon ya bara fara kan don si nan nan ka kute si kuna marsa kono yo kuna non ka si maye kute fa bara gabe gbene sinte ya don himan gabu a ka ta cer su ba gabu da yammacin mani zangaya kan nabi na wato ta sai ka ni qala ngana ci man islam tasadi fadin cer silamatare dumana imani bai qala ngan nabi to ta sai ka ci sallallahu alaihi wasallam al-islam arsilama tereno ba an ta'budu allah mo buri ke bota wala tushrika bi su hore kaduwa wuce kate ka tontonu na fitere malakari na haifo ta yi ko tontonu na norfe ka iberi da ya ciyo kuna da ya loyo kuna da ya bina nane kuna bina nane kuna rufe ma barafo ndalle bongo an barafo loyo mafasara ka lallin fe barano abon wafo suka hore ba cene cene ka haifa tontonu na bitire abanda na ca sai wato qima sala jingari muga keni daidai a wati kuna na maniyo na su mogunu jingari kuna jingal di ma sharti ko kari kan bai domin da sharti fo harta mo bai jingari kar harta na bal musu ma sute zanka marse boron majingari na su gono beyo gono mani gono amma ifo ya harta karge guna kuna karge di ce jingal di saran yano ko ne ayin kate majingal di te na su gono masha Allah amma nto sunna haribi da ya boto gono ngano ya bannar waraten na kai da ya si halti mu gono yana ayin kate na haridi ngannar warta fai amma janaba gono nga da ya zibi beri gono nga na da ya saboro mako kalka shakti di charma afoy cin hay yo kur charma ama cinni wati huru ba sa ko celde jingal no mun wazana e abe ni jingal wakati huru na ba a bara da huru de boron ka ko loya nguru ko bai ko mun ter pe marci wa tuaddi zakata al-mafruḍa zakaka barat na tilasi norpeyoga dem ngana ziki tokayo maka nor haminino <clears throat> agon na zaka wurano hanzurfano agon na zaka turin zeno awo gureno daga maca gbado hani somino yo kakpe karuka tontonu na memuno yo hoyo no feji yo no hancino yo no ka tontonu na yoyo nkurbe yo kuna zaka gunu ka tontonu na boron maka bara nkpe farta almani foga zanka za bibi yo borfo coro cingan na fati kalmani sutura kadam annabaran zamani kan hununol din zamani kan hununol da ya kerpe a cinni kogunu a hinkate maduwa kerpe da ya nsu ga mai sai ma kwe keji kalata kan mai amma da akwai ko bara biyin almani no zamani di boro coro bisako nindi do daidai a barakatin sai halali nga zamini no gusam gu kaguda foka cere azakana zakana hene di jifo tade a di yam gono irin irin boron ma kari kan bai din nan bai ka beni de abereka barkacin ga tilasin maka kano a makoyi se o kayon bine bara a makoyi rufe la sabu mbara no dini yaku إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل fariidatan min Allah katiba irin bai salama kwayo talakeno na bukata kwayo aban na wakayo ngwe ya zakayo di kuma aban na waka garo huraga aban na waka hurar silamatere na huru ta gwa de dinyo nan ja ko tukinke na waka kwai ko barajiro kwai na wakayo mbara fi sabilillahi kwayo na wakayo nguru tantere kuna ilnor kwaci tilasi no ya kan adam boro manal maniyo kuna den to kayo makakano buru kan lasabuse yamar kai mal no bokani abanna na ta se wata suma ramadan mayara ko me ho han dukula ko gate din mana lafiya kube abanna ngan buru in bara kuna amma den guru diro cer kuna ni nan no fiso den bahini mata den su hinin manam mai hau banna da jibir margin fasan diro di kuna maka bana ga besi a kuna domin kai su banna no masu sauci no a banna no an da bina cino ba moto to sai ka beni qalan ana ci man ihsan to ai bonje ihsan qalan nan nabtu ta sai ka ci an ta'budu allah ka annaka tara ngano mo guri pe bota zangan di ara fa in lam takun tara fa innahu yarak deɓinen suuɗi rpe rpe cer bum honne wu ayni katta hen nani gon ko cere honne a suu ter cere honne o kuna hay makata si ko dini ba sinka gon ko dini ar silama hen no kulu paydi anor pe pe beri no nabine mo dumun ba sa fo abo kulu pe gono yo amo jini na pe tere pe ngene gono yo nara honne no bine di kuna ko mara zanka bara de boron bagaru kabisa nun fono ka kusuma foyo gono nindi nka gari mbongo hamini tun yeni mahurunga haika ya sa ta boron sai da ci baka haifa gono nindi de ya haidi mana tinge ya yojen ngagaya imma bongo do kame au ga hamini kame to ya ya sinar silama he no chere ba safo a mene gono yo na norpe honni asen to amada na kako baranse ande mo be karkai chere gono kudini ngano ce al ihsan irkwe malto ya ni ne domin boron na boro ya to ne boron na boro ya to ne boron in kabara silama boron in kabara mumina ma na to ne jina sasa wani guda fogo borfo gono da guri kwe mare a bara sai no zanga lalle irkwe di gono nga mo jina no nga nga sin ni na borfo nga magona de gono ko sin ni no hiu bongo ade be kan nga guri kwe mare ma su na ne yori kwe mene gono yo anachilaleri kpe gbɔŋɔ gbɔŋɔ gono yo akpɛ di jɛrɛ kpe tɛrɛ kpe ŋmɛnɛ bɛyi yo gono yo a jɛrɛ nin sɛmɛ k'a gaari baasa fɔ a guri kpe gono yo a jɛrɛ hɔnnɛnɔ ba nabara namɔ guri a binemɔya a guri kpe kpe bɛyi gono yo a hɔnnɛ jabari kpe mari gomi ni ŋa di nhunoni di dɔ kala ŋa nɔ aji ŋa ban debi ma ŋa bɛyi yan nɔ mata saa saa fɔnɔ ciyama kɛ yi o. قال نان نبي تتا سيكاتي ما المسؤول عنها بأعلم من السائل وكا in ha ciya madi kayo sen nisin na ciya madi kayo beyo ka tawo kana ha kana tara ababisara da ya hanna ni kurpe bani fa barawa in su ciya man kayo sabe hai ba ma su ga sabe amani wasa ukhbiruka an ashratiha adeban bayyani a mana alamayu a mana sai dai kan na ramba ba dai ka lalle ciyama na turkute idza waladatil amatu rabbaha de kon kaka a patron hay da ka ka ga mai hay alfa na bar mamaci ba hanga ba beri kamsa bongo to amma dai hanga bere ka bisa bon ciyama ke mera na masintina ngano boromo bara kongo we boromo ncea ka gunu tantere kuna sadi anduka ko fo hay ko di mo bara bongo ciyama ke mera na mano mo ko ya singa be ko na kware ta cina di bongo sinte jina ko wendiya kan na dikute tantere bongo za ce filtere ganna kakkanar silama yu ganna kuna nga beri Achiboro ci nga na na burcin tere nga char silama ngar silama kuna bor fona hiji agona hije fu nan ka ye ngan na di homu ka nya di kute tantere bomu kaka ka nya no ase nga gun ko nya di tantere ma'ana nga nya di moria ase ko di su be kan nga nya nya bomo su be kan nga ko da zamani kano to yan ni ciya maka yi mana da mana waya da ya ko ka ko ga nya lo ko bare yo nya di se patron nga nya di pe ko bara se no tam abara se no kongo ciya maka yi mana da mana waya lalle bine a te zanga ma'ana sin de ka be pe yo no ya ma'ana hin kante de aka pe to kongo anaburuchini hiji nga burci ndi na anọ a burcin tere wata cinni kabarar tam ka gonu ba wadda cire nga na boro di goro nga hei ko di mai ganga zeri burcini ga ko bere kaci ifo burcini nga nya bara ifo kongo to se ma ka gari ko di ana burcin tere ma anya bongo haika anya cinni oguna kongo ya ga nya ha ibo na kongo nya di si na jiri mo fon mani amojine de huno ka no to yan nindi ciyama ke ngana da man waya na be kwe ya rakaci de no ka ko huno yo na kongo ya ka ko kwe yo hai kongo no amma nga hen na burcini to de ya di nga ci burcini nga burcin tere to mon ka ci pei pei tere di bon wose maka gari haika lonna goyi borci niyo ya bolon na ya sen ni kana hima ciyo anya haima sai ya ba cha sai duma bara kongono nga be be ya raka kware te kan ngadi ya mutuka tatabu nga na ri hunu yo tatabu nga mutuko kamme gori yo hoga nga ya ci de zamani kano to yani nun foka ko ga nya dam dala ko su be nya ñaya babbani ka ko gana hay ka ko jisibo ŋono ñabo gunu da citte ŋana te da cinnamannam deno ka tozamandi lalle ciyama keyo abara hay kana turkute mana kokoro namana sinteyodi nsu cereka kaw amma mana kokoro mutu ko honni ka marsa ko na ña ngoro teriya guda fo kuna ŋa hirika ñaha ajiba mama sal fo bamma jinoyidi hinni nga nya cha se masuru patron anti suban ko zukuru ba hari maka midi ahinu kabe nindi do ko nyaadi bereka cha se me ko ngo nga bereka ti nyaadi se patron ti ama ki mena da manu wa albay wa honne kadiya ko wendiya amo goro ko ga tele kallo a ñamo kukuru kakara karan na fute da ya ñaadi tani ka beni ŋa ya barboro sinti ka aga commuza ka kpe ka mari ka ka ka koro kawma domin sa ka ñaadi tani a gonna a ŋane sheni fo ka gonu ko kallu wakkati fo gonu ka ana hima épisode ma bisaga a gonu ko ka harakate ñamo kukuru ka kara sadina aga kayeza kaca gonu ko étude dị de ñaadi beni an kana commu balmoso ma ñaayo gono kantani ka ɓeeni ka kpenna koyo se ŋmaari mama da ɓeenan commuji sa ñaa senindi ñaadima kaza ka kpey hinu ba be babara karpe na barka ka an hini ko ko ɗiña menase na kulayo na kowo zaŋayata ka mete ŋmaane na ŋmaa jinanu mete macin kaza ka taani me inna lillahi wa inna ilayhi ko ta ka ba ci boro abanya gana asunya gana ko ta ka ba gonna nya ba kasine asu gonna ko ta ka ba gonna nya sisibi asu gonna da da hali ka boro no to yan nindi wallahi ciyama kai yumena alamai kuna fono itemal no bon kani ahin kanten an da bica sai wa idha taqawala ru'atul ibil buhum borfoka ndon gbe ko ba no talaka pare ntarakatere kwụ na nọ ndo mbibiri nọ ka o ofe eji oza gbaa arụ ka o kpe na chi afọ enwe m obibiri ka o gara ha na osi na hoyo ụwa na asa mkpe chi iwe wuchira nka na aka ka họọ ume n'obe ibi idi nsu ume mụ na nọchi iwe kwesị mme mụ na ebe ogo na mfu nọ dee m ogbe aka na ọkaka aza ka kpe chi wuchiri anyị etikute kasi man na ka tutu ya sa nka seni san ka mme mụ na fọ nore ka kuga hanga yeni no magaribi lesa guruwe chinifo hali mo mabo me muna ci ugwe dere no kwara di aye na nun fokan me na teteya to dai nga don na ndon ka ko zabaru no da kai ka zabaru ni wuciri akano ma ce na dam akamme annabi ci albuhum talaka no me muna ci di banna muso ma bambo ngogun wuciri ce jin sube bambo ngo bamma ce jin mabe para fonzinun sube fufon zinon su bai mai konon su nsu domin da nde bibiri bara kuna no irin wanne kariya ciwo ciwo ko yau ka sintin don bibiri bare kuna mai agun bare bai mai agun mani manin wunu warba su kun bai ni da ya kano bara kwanno wace ban maka ko ga ce siru siru siru siru hari nun faka akwai bo haya ci ban bere kaya afu mo ci siru fu siru du kasin na ba bara ka bara binde to inda biki zamani kano to yani borodi kan dum ban tarakeno kan bibili ko mai muniyo ciwo baro coro ya ka bere ka yayi almankoni beriyo almankoni beriyo no kan wani almani ka to ba yatatawaluna fil bunyan anjino tamano ya gonna nor ko chini to para kuna coro ya ka ko gonna para mana fu beri beriyo fu beri beriyo ya ka ko gonna na bai koyo na fasara kaci anaci nordi tiki coro ya yara ko bara no kweyo no ganno yo mana kwe tere yo coro ya ka koga ma lallabi ne aslama tere amane ampir diro kuna wallahi ka honne borfo ka no su bun hunu do be ndon bara talake no talkater ko na kwe de ka wa kapta ci bo ka huru kwe tere fu kuna wala har wo hankara cerci kwe da bi na du kwe tere di aga jisa ko yo seno koyo koyo koyo bakwai tare ma no jiri tutuma no mo cire war kahin ka kwai tare dita sai ku de ta na ku de ta zanka in cin ka kotiya jamar kai mal no bon kani to sadi nan da bici ba fi khamsin haya gufo yo choro kuna ngaba kware ta sai ka la ya'lamuhunna illa Allah a tariki si ka gumbe sai dai norfe kai biri haifoyo na thumma tala an-nabiy sallallahu alaihi wa alihi wa sallam kan nabi na cinadinte ka beni no aduka aya wo chow al malaku jibril se kamar gan nahen nano kaci mete il norpeci inna allaha indahu ilmu sa'a wa beri pe dono ciyama kai yobe yugunu asibor foro wa ya'lamu ma fil arham ngaya bine bei haika gonu tuyukuna gunde yo ka bara wey boro jere yo atari kisi ka be me yo no nde hiri ka be boro no abina hiri ka te da su sum chene ecography nga machiba wey boro no aw har boro no ama wee boro aw har boro di banna boro nga ngadi be yusindo boro mono abe yusindo boro bino abe yo sindo boro kpare no ichire no kwalafo no abe yo sindo hanu fa bakan duniya awofo minti marjente tiyesi marjente kuna hali fo bon abaka abaka bani bani daa kan na waya daa ka ba he da su he aba huna da su huna abaci dama kwe da talaka bai kwe da wo kana bara bai kwe boro jirman te da boro ngano ya kakwe atari kisika gunga kwe dibe to marsa kal norpechi ngaya abe wo ka gono anya to kuna meino boro di ya ye ka hun kute boro fo ngama cinga ga be nari pe ka kauna di nari pe cimman nari pe ka kauna domin ka boro ya gono nun fo nganci boro fo su ga be sirpe ka ka kamar san ngano yo cino bo mo ga be sadi boro fo ngama ci ba kan na haili taniya wakati kaza a da wakati ka kuna na haidi bonka nono a bar borbeli borban ga mace wakati kan na haidi kuna wakati di asin na riheri to nga de na nde maka kokari rin kokari dede na kokari yote marsa wo kan nga ci borbeli atama kuna di kokari fo nta rukaci na mbe yukuna wo kan nga suba cidi meta ta kateno ma a zanka ciciyo ba sin ka zuci da ya lallen cimite a sai haididi a bara no deleyo a ga nan norfe gbe ibe rici nna kwa itere gbonwofo ya haika tukube wallahi la ya alamuha illahu haika yo tukube yo si halitta fodo sai dir norfe gbe ibe a ga nan suba haika bate elinor kpekpe beriji wama tadiri nafsun mada taxi bohata hunde sika be suba haifo ngabate wama tadiri nafsun bi ayi ardin tamut hunde bine sika be gannafo nkpe kan nga fici ma'ana gannafo ngaba kwebu ka boro gonu gabi ganna abisa jiri marjeje ka wati to asi nasara ganna na akwai siyo ya nasara ganna ben non ba fiki akasi na ba ni no borono mon ka ngante agabu yun nara nga ma ma kwefa hunu ci fokacha ngwe bo gona sin na ba ni hey ngan kwe na lokotoro da lokotoro ngan ji ngwe su hini ci fo ngan na dama di ci kabisan nara nasara ganna asi nasara ganna cere irpe ga kaji sika ba kwe buya nasara ganna na alfadi pesi ngan na sutura nindi abine huno kuna su nasara ganna be de ya borosi kan be mani hunde pe be ni wa yunazzilu alghaytha agunteno ya alfayo hari ka zum mukute wallahi iri peti ki ya be safo hari di basinti zumu zakafa ba safa pe be ni ayin kate meteo de ma tama tama an ci haika kwanni barawa an hin ka hari ne ko kai wati kaza meteo mara diyo gana ifa ganna domin ana zigiza honne ama abaka te ngadi terbe yubunul norpedo acin temma meteo guna meteo macin sai hari zumu suba amma suba wati ka daidai acin sai hari zumu di wenu mahuniya kanyan da ya tamano meteo gbaitan na amma mai agon na haidi bai yi mana ci kam allah kirke dan bayo haya guka sai nan da bita dina kiyama kai yo bai yo asibor foro sirpe anin kan tarbe ngaya hari zum mu wati ben na zakaka ba zum mun na nun ka ba zum mu ahin zante hunde sika bai su bai faya bate irpet kiyagun na bai atacinte hunde sika bai mani nga akwai buyo domin da babu amma mani su bai sadi morai a gunte hunde sika bai nyayo tuyo kuna waiboro yo tu tuyo kuna meyo ya gonu a tariki sika ga bai da ya ba ka hun kuten na borfado haika ci a cine kuna ka babara au a bara awa baci awa ci akwai ko bara no ka bayo irpe marci ne rasulullahi sallallahu alaihi wa alihi wa sallam anapare wote almalaku jibril sai kabin thumma adbara abannano almalaku jibril na banna bere faqala ngan da bici urduhu wa yeti kute ase dan kamar sari goro ya borma ka kai fume alfa gon na hayo asuga beino suga bei au ayin ka hay mo ga beino ya suga bei ka ha ha ka ɓeɗi tipo gana banna bele banna ɓere weɗi bannano hay maci ba e eh, ndiya wa gase wa yeti kutase gana ndebci ruddu wa yeti kute alfawe hikkima foguru ne andebi cere bey ka almalaku jibril nanci ɓoro malaika nu aman ciɓan seyani sannan a bere cifon na moci wacase wa yeti kutase deno tunu kana dara meten o ciɗo borono de dalzim mbe bolla kar sin kai malaika ga ta masalzim borona dalzim de akan yayi falam yaro shay'a zanka boro gono me me nganga nunga e jibo ka eh, eh man bo riye ka gano eh, alba ma ga gono jibo nde nunga e nunga e na ba hay fon nadia ngan chan de bise iri nadi ba bor fofa iri ben na da se da mum hay ka hini ka tabanu nadi da me me wo boro hon na de bisa nadi malako jibril adere ko dum malaika no فقال نندنا النبي صلى الله عليه وسلم هذا جبريل وبي الملك جبريل نويا عليه السلام جاء يعلم الناس دينهم أكانوا أمبروبيا من دين نو مها أكانوا أمبروبيا أناكا أمبروبيا فاجي زيرو نغا تشينو سيفا كان نان دبينا بيو يتاسي باسي نغا أغنو كوها kasi man naka beyo kan debi gono ko tutun nadi adona hun nan na bongo bi ne ka ko teno na raboro ma be ka lalle an debi be beyo gona don ma ha alfarin wanne kadiya ladabi noya bangan siral maziri ya nan girma mawa ko gun ha to sheikh hayfona gun na matutu dem tutu kabben agon nal mazir tere mene girma mawo kan gano ahayo mene ka sheikh de hano irin tutu jama se jama ma hamfani na nindi do na menan mazir tere ka batu me kaci ba jama se ka anabara jahidi agunu ko hano jama cinni ma hamfani na aman ka gari iriyo iri tabiye kuna irna duwan de bimene le dabiyo kaza sai mun bo cizanga nsa mangmene eh, lawul mafuzu fe no ngani tutu abon aru kana baraya qala abu abdillah alfawo ngano abdallah babe aci ja'ala dhalika kullahu min al-iman kaci cineyo kuru andebi nan lasabuno kan gono imani kuna to masarin bere kaye fu me di bongo kuna annabi sallallahu alaihi wa alihi wa sallam nganna irpe tamfoyo abdul qais amane wato nyanze terefono kwa abdul qais ka choro nan da bi in pe ko kam no ma'ad eh, kace abdul qais ibn nizar bin ma'ad bin adnan da yango nan da biyo nyanze tere fo ama moriyo nan da biyo cene fo kan kurpe de ka ko kubino adnan ga adnan dino be cere bine annabi isma'ilu akoyo kunino ya ibrahimu alayhi salam akobine no isma'il da nyanze tere yodi cine bongono dea nan noon nama wafda abdelkais edi petam yo ɓare kan debi ten seedi bongo nga sabuno imani kuna Seri nhuro ŋmene faji bongo do. edi petam yo zanka abdullahi bin abbas radiallahu anhu. edi petam fo cika a ban to tengere ka ga goro de ŋa a cino nga maka gwara jere sai nga maka gwara jere jirma ma wai gonu ka ga ten ngase sadi abdullah bin abbas akwai ko bara iraq fara kan te basra a ngana prefet aduka dan prefecture di nga ya ci aliyu bin abi talib radiyallahu anhum ajma'in to da zaman di kuna no boro cere duwa jirma o iba aduka na ma du jirma di nga no ka abdullah bin abbas na nura football diga amadimima ni omene chine hala arbi omene chine chakri chakri voyo ka voyo te babura mwene yodi para chene buru mwene la ruchen chakri di de boro borodi amara hanga kan de ngana abdullah bin abbas ce ja ga ka angoron nan nga hukumsi o kan cin ka de na fahima nka in ka hukumsi teno annaka daidai de ya macin ko fasara sai ifo yon cin koci nga bodi goron na ra handu hinka handu hinkadi kuna bo waddi cinga hanfani na abdullah bin abbas za kamme bongo do kamme ana kamme tamu ngase ana helio tenga se kana mbeyo kanga bongo za ado irbe tamdi aci fadio ka abdullah bin abbas batenga se kuna no ka aci inna wafda abd al-qais lamma atawu an-nabiy sallallahu alaihi wasallam qal man al-qawm kati jamaayo sakanna andabi gari madina annabi nan hano meyono, to Jama meyono yono zan boro sallama kute man to wa gabi te mai yono ngan ngoyo barano nyanze tere kuna laribi man dimi dimi yo afo kan ta rabi'a yo annabi ngaru ka barano mudor mudor do ka menan debi ngaboro bara rabi'a yo nin dona nabti marhaban bil qawm o wakabite wakabite buru wakabite ghayra khazaya wala nadama kati no naka kene bongo no bine naka da dumbe bongo no naka kene bongo ifan da bidu bin na cinani ngano ka coron na kpengan na tako bi kan homu nan den bano homu no kuna wakayon nan di homu ganyi tantareni no waiboro mambere kati kongoyo ko chene chene mambere ke choro mana lwasiyo ah noyo tako bina tonoga na nakano homu de ano sina chene fo yano bine no mana mani oden na no gari kano homu metente ngal mandi kurmeino da don be na no diba to ndebi chu noyo choro heyo na no kari, no kano no na bara bor chene no bine na bara da don be boru nindi dono ncan nabi se nirpediya sai ni dum mo su ta mari zinkiri kana kando kasi man na kari sugu guncin mani yufa hai ka na muri zinkiri no ba nyanze mudor yo riyo na labin ni ce no deri wore ka ganan kpara di kuna ko kando nguri homu den bene na homu nguri wi den na wi nguri manan mani yo men iri we yo nar ko yo maku kabisan na abon wasa abu sai no ri batu handu ta ci foyo gono kan kuna larubi su humute zarbe nan da bi fi son na diya tare jina irpe na sai ni taya kace inna iddata shuhuri inda Allah 12 shahran fi kitabillah yawma khalaqa as-samawati wal arda minha arba'atun hurum dhalika ad-dinul qayyim fala tadhlimu fihinna anfusakum kacin akwai tare do handu wai cinin kano za hannu kan gana saman na gannate a gonon ga kai tare mana tina jirman ta kan jalla wal mahfuz kuna alqur'ani bo ma kuna ya bara mure bo ma kuna handumar jeno awai cinin kan amma awai cinin kan kuna ta ci foi gonon kan gonna jirma kan ngana hinino mahumuten kuna wala kari na humuten kuna in sinte nga ya ce rajab wai zai no mai ho handu to sada banna fiu mbazanga handu hinka hinza denzi karuka ka sintin na fejide yo handu na layya na ninefu handu ta ciwo kuna homusi da yan gano boro di char masaka homusi banga yo garu ko bisa bol faso e fo chitten yo se mezo e fo chingu se abon ngono ndiri zinkiri da na chari yo gai kaka boro mboro di no ri hamburia ase ba mal no mechine irin koto mari foro ka homuri se hay kan nar foro di koto no hay kan homuri se iri tammu amari ban mabeyu iri o de kano de meten bateri wuran janna marci ba rari wuran janna albayan nan da bidu kacin sai da ya haikayan da biji jin sai din ngano al-imam bukhari kunkuniya kan ko ci be ka mayon nan da bi kube kuna fare ka tan sai di bomon sabu no imani domin a o kan ta sahihul bukhari tila fadil gon ko to kitabul iman imani tila kon nor gunya kar ko fu me risa ko tafa fo de yanga na na borodi fa gidi la sabu ci baka gono imani ko no lalle bi na de no ma a gainu sai ka imani no ibn abbas ji radiyallahu an wa sa'aluhu anil ashriba kacin nan de bi ha hamuri o ka himan ngoy mo ham ngan de bi na kware ten se ngan o ka nan furun na hayata ci ka hongun se hayata ci to hayata ci sin to ka nan furun nago amarahum bil imani billahi wahda anan foro namma irpe cimmani abon wofo abanna nga yeka nhaba atadruna mal imanu billah no bongo be fo nje cimino yo narpe mana fotere qalu ngano nje allah wa rasuluhu a'lam irpe nadia mforon ku yabe amari uzube ngande bina jawabi no kachi shahadatu an ilaha illa allah wa anna muhammadan rasulullah kati seda kayo ka kwai fasi fase diri penga muhammadun bara adiya ne nono bai kwai foci hadini ka kuna andabi na imani ka amani kar silamatere ka amani nindi do a ci bari sai na ka imani bine mene na a wuro ar silamatere dobu dobu yo mene na ngano bai mene to amma ne mar san na hinka kurmar ganse dalle na bini na dobu-dobu da ya bar masa da ka irkwe barano a fonga muhammadun baradiya sallallahu alaihi wasallam abannan wa iqamis sala jingar kenyu abanna wa ita'u zaka na zaka kayu wa siyamu ramadan na mai ho handu wa an tu'tu min al-maghnam al-khumsa deno kwe hon ngar kwe na nono san na ban ngano na honguma honguli badi wa zemili ba jine gusan fo wo ka kono irpe manena falillahi fa inna lillahi khumusahu domin no pena sendi takati wa alamu annama ghanimtum min shay fa anna lillahi khumusahu wa lirrasuli wa lidhil qurba wal yatama wal masakin wa bil sabil in kuntum amantum billah de lalle no chiminu na karpe barafo de ya de ho mu ganye kuna no du liba liba ka no du di wa ber be gon na gusa mu gu kuna ngana fo yana di abo ngo gon na ngan de bi fu bu ro gon na nga talaka yo gon na nga di ro pe gon na ka ton ton na ko ya yo de no bara boro ka no gu pe chi mani wa ka ji si wa tena de ya den de be ho mu kuru pe ho mu liba ni ma zamini agu gusam fo makana annabi sallallahu alaihi wasallam har mo so so Anda dabi fu boro mana di ira ya gun kota ira nga ya gun ko kan dabi fu boro mana ta Anda dabi fu boro du kan goro ira amma ira ya gun kota sai wa hame yo kan gun kota in han sine yo kan nan cin mani bibon ngai no shi ayu har mo so so jirin na jiri akwai ga manal manze minino an dabi jaran mana ka du ka di, abara honguno boron kwe honguno de no na hongu di te hongu liba abena jo hongu ka ci amaza il borbu bon je siriya ka kwe borbu kanol tanga gawo terrorism na ngadi ngadi gonko wato lakal duniyo dan bare kuna no ko boro hakiyo ta man jin ngadi hongu abon na mana bawabi tu agona abon na mana kangaru donc dal de hongo fajino anci il doyo mana hongu sin nor gonko te arsalama tere amana hongu de ho ngudi chere mena gusam gukuna mena fo senni nan debite marzanga shi an ngati nor kan gonna nol di non zemini gusam gu kakana fo an debi fu boro mena na wallahi den na kai siri feri ngandiya dolayo ngandiya eroyo karu kanam june june no ngano e di nor eh, egypt norio wallahi norio di gari ya pakani pakani mama ka gunde jisiya gunde pempem yon hansine kurgor ko kowu irkwe kwe beri man shirya haididi barano haramun na pentino ana bara ide. irkwe mal no bonkani to marsa hayata ciwo da binan foron na hayata ciwo di saman ye ti karga karga yobon mo borbado aka koto sinte macin manika irkwe bara foron ga muhammadun barade sallallahu alaihi wasallam abanna mo jingarken abanna mo zakaka kono abanna mameho to sadi morai agunte ngan da bici mo gun mene honguli ba yo zemini ba jina ku ko gusan fuka kono marsanga ye ka hongun se atachi mene hamuri yo sennino kusufoyo no kusuma ala mala foyo kal do ne yo asi kusuma foyo du kanu mbara baji mene no karuka tontonu na ngon na mbaji fo kanga teno na debi na gure da bi na guredi a cin mo ka kene a moyo di sakan zaizai kotokunon cin yayya ni ka da baga sai magara zaizai da zaini maruka zaka dam bota ka foi kuna ka hari dam sai magari ana pute hari di o akani zanka akani di ya dangani abara bajino burodi ngana teo alba de bi na kanu honne o ncin de bi na yeti baji no ya be metente to de no mon mamaci hari sikiriyo boro hini ka sikiriye ti baji kara boro kara beri beri au kara fu moyo manku maku mambe metente ka yi ti baji wa honne kadi ya bam ngano la rubo ce annabi wa kana ildo yu mana nabi dina me choro do reze yugunu kan cinko ka tenna bam atama turi gora yodi gora turi ngano da funu ngon na tiyo chen chen fo kan dam den na funu funu ni makana bido ka kwesere amotoru amotoru da ci no se ka wo kayo na hamdu manaham, ham <laughs> abena sin na nufi aham yo ahan kwe yo ci wallahi nga ham ya ka kun asugun dangani kaci ko su non cin zaka kuna ko su fonon jin zaka dama kuna den de na ko di dam bam kuna ci fabe bam di kurpe ye dangani no ko cene fono anji depansi tutuma ko ganyiri kuna no ngano ibuna dan na ko su di be ka ma zaka dan ci fabe sai magari ka kanidi sa hiwu mabere den na ham me majere sa di pene ma ko farani yari to deya nan de be hongun se ngare kusukusu mo ka singa tadi sinte alhantam ahinkante adubba ahinzante annaqir atacinte almuzaffat ebiyo kurpey insil doyu de annammo ahongun se baji dimi kurpey nanun kayo mbajiyo didam de kparewo sennino irman alfa sahihul bukhari pe ate atiladi angwede fumewo kuna karko cibeyo na kpare kan debite borodi se de borodi mfajinoya Alfa agono imani kuna dasi kono imani kuna atama honum ka elde ba kaynoya na zaka cene o hay kala hin ka kwarete kuna cene nga ka daidai gam katal no irten na ciyo zal nor pedo harte ma bara ci pedo no no moyo kuna ke cerepe an hamfanin na albarkadan mayo amana hamfani ngano huro borose amana albarka ngano andu gordo mbine kuna abine tama hay gordo bine kuna dob dob yo mazaka baita na gabe su gunu irkai mata hen na no kurfe sai zangaya subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wa akhiru da'wana anil hamdulillahi rabbil alamin wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh هذا والله تعالى